إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها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 من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشفع منه العلماء ولا يخلف عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه يري إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ọpẹ́ ní ọ̀dọ̀ ọ̀rọ̀ lọ́ba tí ọpẹ́ tọ́ sí atọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀fà nínú ọ̀sọ́dọ̀lá àlùsọ́lá kí ọlọ́ọ̀bá kí ó kẹ́ kí ó kẹ́ àti àwọn abalẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí ó tó àjọ ọ̀pẹ́ sí wọn àti ó bẹ̀rù èdè fún ẹ̀dá ìjọ wọn a sì wà agbárin àlèkèsà ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá tá a ní ọ̀sẹ̀ lẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ nípa ìṣirò sẹ́ẹ̀ àbí kẹrìnlá káàkó ó ti gbàgbé. ẹlẹ́kẹ̀ẹ́ta ní làwé lánàá ni amẹ́nuba yí pé ta ni yóò mójútó ọ̀rọ̀ ìṣirò sẹ́nà àti nítòsí ìgbàgbé ọlọ́ọ̀bà ìjọba tó náà ní òní tó jèjì pé àwọn ẹ̀ka rẹ̀ àwọn ẹ̀ka tó ṣe ti wọn. lè tó ilẹ̀ tí kúrò àtọ́ka sí ìgbàdí kan tó sọ̀rọ̀ àìsọ́lá. bóòlù wọn sì ṣe ìṣirò náà amẹ́nubà lánàá abẹ́lọ́ọ̀bà ìjọba ìjọba mímọ́ sọ̀rọ̀ kálukú rí i pé kò mú àbùsí lọ́wọ́ nípa iṣẹ́ ìṣe lẹ́yìn ìgbà náà làwọn ọmọ ẹni bá mẹ́yìn ẹ̀sùn ọ̀dọ̀ ìrẹ̀lẹ́sà àwọn owó ní ìṣirò yẹ kù sínú àtọ̀tí àwọn ànábì ọlọ́ọ̀ àwọn ọ̀lẹ̀ ní àkọ́kọ́ àìsàn pé ìṣirò tiwọn ó ti rí gbàdéke òun náà ní pé ọlọ́ọ̀bà ìpínlẹ̀ ògùn wọn pé ǹjẹ́ ọmọọṣẹ́ dé etí gbọ́ àwọn ìjọ wọn kí ni àwọn ìjọ wọn sì ti dá wọn lò ọwọ́ mi wọ́n fi ṣèrò náà nìyẹn. kìí ṣe ìdí orúkún lẹ́nu ìyẹn ò ní ṣẹlẹ̀ sí àwọn àdúgbò ọlọ́run. àwọn ẹnì kejì tá a ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí ó náà ní àwọn mọ̀mìnì tó kù fún òsìwò yẹn gba pé gbogbo mọ̀mìnì náà yóò sì ṣèrò lọ́dọ̀ ọlọ́run àyàfi àwọn tí àwọn sọ̀tọ́lá mẹ́sàn-án àbí ìlú tí wọ́n jẹ́ sọ̀rọ̀ lónìí àlùfáà àwọn seventy thousand òfin bẹ fún ọ gbàgbà kà sí síta àbáfẹ́. lẹ́yìn àwọn yẹn gbogbo kálukú náà ni ó sì sì rọ́ṣẹ́. pẹ̀lú sísì ṣòro sẹ́yìn àti bó bá ṣe ní òṣùwọ̀n tó iná ní ipò ńlọ́gbẹ̀ẹ́ kálukú náà jẹ́ náà pẹ̀lú bá jẹ́ náà ipò oríṣiríṣi náà wà bẹ́ẹ̀. إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره السوبر تيوا يوم إليه إذا سلسلت الأرض زلزالها nígbà tí ọ̀rọ̀ yìí bá balẹ̀ tó ní ká àwọn láìka tí wọ́n mi rẹ̀ ní mímì tọ́tọ́ sí rẹ̀ bó ṣe yẹ kó mi níjọba ìkìyà náà wà àkàràjáde là àwùjọ àtọ́là à gbogbo tí bẹ́ẹ̀nu lẹ̀ tó gbogbo ọmọ èdè ní àtẹnu ẹranko gbogbo ẹ̀yìn ilẹ̀ ọ̀pọ̀ lẹ̀ wà kọ́ọ́lá lè sàánú là á ọmọ èdè yìí ọ̀pẹ̀ ha kí ló ṣẹlẹ̀ báyìí kí ló kọlu lónìí o yàwó ọmọ ìdí ìtura dídú àkàbà àwọn àà níjọ náà ilẹ̀ náà máa sọ gbogbo tọ́mọ èdè ènìyàn ṣe lórí ilẹ̀ kótó kálífì àbòtó tó ọlọ́mọ̀ọ́ká yọ̀mọ̀ọ́ká gbogbo àyùkọ̀ kan yọ̀mọ̀ sọ́tì ẹ̀ lágbájá ọmọ lágbájá tó ṣe lórí òun rè bí a nà rabbaka awha laha ọmọ ẹ̀dínìyàn kọ́lẹ̀ ní sáàdù máa là ọmọ ẹ̀dínìyàn pé kí lọ́sẹ̀rẹ̀ sílẹ̀ tó fi ń ṣe báyìí yawma idhin tuhaddidu akhbaraha ìjọ́nà ìrẹ́ ọmọ sọ̀rọ̀ nípa ọmọ ní àti ṣe lórí بأن ربك أوحى لها ìgbà ọlọ́run ọba rẹ náà lọ ránṣẹ́ tó ló fi wáyé ránṣẹ́ tí wọ́n máa ṣe tó ń ṣe yàwó wọn ìdí yẹsùdòrò náà sọ àṣìṣàtà ní ọ̀rọ̀ àmàlà ọ̀hún níjọ náà àwọn ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa ṣe ń lọ ọ̀dọ̀ ọlọ́run ní ìsọ̀rí ìsọ̀rí lóríṣiríṣi ìran níjọ níjọ wọ́n máa lọ ní àmàlà ọ̀hún tí wọ́n lè bá ẹ̀sán ṣẹ́ wọn níjọba ìyáàmà ìṣirò sẹ́ wọ́n rí ẹ̀sán sẹ́ wọ́n rí fàmà yíyá mẹ́lìmí kọ́ ládàrọ̀ tí ní kẹyọrọ ń yọrọ ẹ̀ bá ṣiṣẹ́ ọmọdé ọmọ náà mú ọmọ náà mú àwọn ọlọ́run tó ọmọ náà mú dábà olùbí dábà lábà olùbí mọ́ kòkòrò kan nígbà bá sarajọ tó bá pọ̀ nìyí torí náà yìí tó wọ́n bẹ́ẹ̀ bí ti wọ́n wà dúdú ni wọ́n nígbà wọn bá sarajọ tẹ́ bá pọ̀ lẹ́tọ̀ ògbó tí wọ́n bẹ̀rẹ̀ bá jágùn mọ́ kí wọ́n tẹ́ wá gbà nǹkan tí wọ́n ti ní ní ìsìláàmì ní àdìdúdú yìí lẹ́sẹ̀ ọ̀gá òkòrò onímọ̀ kóge òkòrò onímọ̀ kóge tó ti bó ṣe kéré tó yẹ bẹ́ẹ̀ bá ti sẹ́tọ̀ mọ́ràn tó kéré yóò rí dọ̀gbà ìyáma wà á yá mẹ́lìmẹ̀ tọ́ dàda rọ́ọ̀tì ń ṣàrọ̀ ìyá wa bẹ́ẹ̀ náà ni ẹ bá ti sẹ́ tí túmọ̀ sí pé ìpele ìpele náà ní àdìdẹ́nà yẹn gbàgbọ́ bá ti ṣiṣẹ́ sí òun náà ni yóò ṣe rí àyè tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ìpele ìpele náà ní inú náà tọ́lọ̀kọ̀sọ àpò bẹ́ẹ̀. ìpele kejì ni àwọn mímí òdodo wọ́n ṣe ìṣirò ṣẹ́ àbáwọn seventy thousand and islam sọ ìṣirò ṣẹ́ ló ṣe ṣàfihàn ipò wo ni ọ̀wà nù àdìdẹ́nà. àwọn ẹlẹ́ẹ̀kẹta náà làwọn káàbì àyè mi bẹ ní koran tọ́lọ́ ní ẹmọ mi wọ́n lè lè ọ̀rọ̀ àyè mi bẹ tọ́lọ́ tó tó wọn lábì àyè mi bẹ tọ́lọ́ tó òun lè bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn mímọ sọ̀rọ̀ yìí pé nínú tí àwọn mímọ sọ̀rọ̀ yìí pé àlìkìyà wọn yẹn ìpele ìpele ní àyè oríṣiríṣi ní bẹ́ẹ̀ àwọn àyè mi wọ́n ní wọ́n lè kẹ̀kẹ́ àyè yìí wọ́n bí wọ́n lè náà sì ni ìbéèrè lọ́wọ́ àwọn káàkiri ìbéèrè ti wípé Ya máa mọ iṣẹ́ rẹ̀ wò bá wò bóyá nígbà tó ti lè kú lórí kúkúrú lè sàgbá àtẹ̀lé kúkúrú náà ń bọ̀ bí a bá ti wà lórí ìkébé kò sẹ́sẹ̀ kan tí ò ní rọrùn fún ọ lọ́lọ́kọ́ sàmù wa pẹ̀lú àwọn olórí wa tá a ní à á pé jẹjẹ káàbì ẹ á retí kíní kan lẹ kẹtẹ wẹlé lílẹ ìyẹn jẹ mùsùlùmí ọ wà lórí ìjọba kò sí èrè ẹnu wa ní káàbì wà lórí ìjọba ẹ wá ní ẹ máa ti kèmè sọ́nà ọ̀sẹ̀sẹ̀ bíi tí tí ò ní rọrùn fún láti dáhùn kọ́nà kọ́ sọ àbúrò ẹ ó tún gbogbo wa sí. ọlọ́run bá ní kí ọlọ́run sọ fún àwọn Qur'an lórí bí abdulkabi léèrè iṣẹ́ tí ẹ náà láì fìyà wà. ọlọ́run ní falanasi alánàlẹ́rì iná oríṣi làyẹ̀lẹ́ ìhìn walanasi alánàlẹ́rì ọ̀sẹ̀ ní àwọn tó ṣe yí pé àfi àfisẹ́ ránṣẹ́ sí wọn àbí wọn léèrè sí à ń gbọ́ sí à ń gbà sí à ń lò àti mọ́bí àdéhà àbí náà wàhálà ní sí àlùsẹ́lì àwọn tá a sì wọn náà àbí àwọn náà léèrè bẹ́ẹ̀ náà sì ni àwọn àyàmí náà tó àyàtọ̀ sílé ìtọ́ ń tọ́ka lórí pé aláàbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí káfíìn lọ́wọ́ káfíìn sẹ́ẹ̀ ń dọ̀gbà ìyá wọn sọ́lá tó lè kéjì ọ̀rọ̀ àyà eighty seven sí ninety three kálọ̀rù bẹ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá sọ pé wà lọ́kọ́ ní àtàyínà kàṣàbẹ̀ àmìnà lìmọ̀tà ní wàlẹ́kọ̀ọ́ àwìn àwọn ọlọ́run lápọ̀ ní sùràtù fàdíhà lẹ́yìn mọ̀kálọ́dà àsọ̀rọ̀ tọ́pọ̀ orí ẹ̀ bá dáṣe mọ̀kọ́ dín náà tẹ̀sí. wà lọ́kọ́ ní àtàyínà kàṣàbẹ̀ àmìnà lìmọ̀tà ní àyà ní ìdílé máa ká gbogbo gbà lójoojúmọ́ gbogbo ọ̀kan gbogbo ọ̀ka ọ̀ka àwọn ọlọ́ka máa mọ̀ fún ọ. iná làásù láti lọ ìdá àti ìtàn yìí wà ní kura àwì kurana kurani ọlọ́pàá àtúwà fún ọ tí túmọ̀ sí pé wá tí àwọn náà wà ní kurani ṣùgbọ́n torí kọ́ńtà pàtàkì ọlọ́run wà láyé lọ́nà tòmí ń bá bí àtúbà àti ìkúlẹ̀ alẹ́ nìkúsì tẹ̀ ọ́ ìgbọ́lọ́ dáàbò abala kan ó tún wá sí àtúbù gbogbo ẹ̀ lọ́dún kan kama fọkàn bá lọ kálí wọn pé àwọn káàbì ẹjọ ń bẹ fún ọ láì kìyàmà látàmùn dáná àìná ìka ìlàmà màtàánà òǹbìrì àzọwájà mìíràn ṣe ànábì sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bá sì máa lójú rẹ káàbì ojú ẹjú rẹ méjèèjì má máa káàbì lọ síbi kíta ṣe ní ìgbádùn fáwọn káàbì tọ́jú ayé fún wọn wàlá àtàkùn sani àlẹ́ yìí má bàánú jẹ́ pọ̀ sí wọn lórí o ọ̀kadà àwọn ọlọ́ọ̀tì wà lórí kálukú ẹjọ́ jẹ mọ́mìnì àti ẹjọ́ jẹ káàbìrì fàlà àyìnlẹ́ta bá lóru náà sọ̀tà àlá àtàrí ní nílá ní omi lórí àtàrí àní ìdí àsọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ kó pàmbá rẹ̀ nítorí tí àwọn ènìyàn ní ọ̀gbọ́n ọ̀gbá kó láyìn lọ ọ̀gbọ̀rọ̀ náà gbọ́ ọwọ́ abanújẹ́ banújẹ́ rárá o má ṣe bẹ́ẹ̀ mẹ́jọ bá واغفر جناحك للمؤمنين ìyá apá rẹ rẹ ń lẹ fún àwọn ọmọbìnrin ní ẹni tó àgbọ́dọ̀ gbéraga sí wọn wà fún ní ànànàlẹ ìrólùmọbí wàá máa sọ fún wọn àti mọmìnì inú wọn àti káàbìrì inú wọn máa sọ fún wọn yìí pé ìní ànànàlẹ ìrólùmọbí èmi jẹ́ olùkìlọ̀ tó fojú hàn tí mò ń kìlọ̀ fún yín bí jahannama kẹ́ mọ́ wọnà tọ́lọ̀ kàmá anzalina ala al-muqtasimin alladhina ja'alu al-Qur'ana 'awiyyan fawa rabbika lanas'alannahum ajma'in 'amma kanu ya'malun lọ́wọ́. ọlọ́ni kàmá ja'alina ala al-muqtasimin báwo lọ́wọ́ bá a ṣe ṣe nìyẹn lórí àwọn èèyàn kan lọ àwọn ọkùnrin sí tọ́jú pé ọ̀rọ̀ wọn ọ̀dọ́ kan wọ́n máa ń kọ́ra wọn ní ní mọ́tà ẹnu gbòdì ní ẹ̀rì kíra wọn sí gbogbo ẹ bá ti fẹ́ lọ bá àdébí ọ̀sọ́lọ̀ bá ọkùnrin tó lòún sẹ́ ìdílé láàrin wọn ọgbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ o ìgbà míì wọn ò ní òkú náà ni ìgbà míì wọn ò ní òun bá ní ìgbà míì wọn ò ní alùpùpọ̀ ní sísẹ́mù ìtọ́sẹ̀ ìgbèlénu ẹlòmíì yọ sọ pé àlejò àjàlù ní bá ṣe àbùsọ̀rọ̀ gbọdọ̀ lọ́rùn fẹ́. kàmá anzalina alàlú mọ́kútẹ́sì mi báwo ọlọ́run bá ṣe fi ìyá wa ránṣẹ́ sí àwọn tí ọlọ́run ọjọ́ kan nìyẹn tí a ń pera àwọn oríṣiríṣi lọ àwọn káàbì kùrẹ́sì alẹ́ ìnàjà àlòlùkọ̀rọ̀ àìrí. tọ́ pé ìròyìn tí wọ́n mú kọ̀ọ̀rọ̀ hàn ìròyìn oríṣiríṣi jọ̀ dáa wọ́n ní ṣe ìwà ni wọ́n lè ṣe ìgbà tí wọ́n ní orin kíkọ ni ìgbà tí wọ́n ní àsáájú làwọn àdínà ìtàn ìtàn ìtàn ìtàn ìtàn àlọ́ ìtàn ìjà wa ńgàngàn àwọn bá mi náà máa pa mọ́ lórí lórí rẹ́díò ìmọ̀jẹ́ rẹ́díò ṣe àyíṣe tẹ́lifíyà èèyàn lórí lórí lórí fàmù ẹ̀kọ́ sábà níbẹ̀ tẹ́lifíyà ìsọ̀rọ̀ àyíṣe lórí fàmù àyíṣe lórí rọ́ èèyàn máa pa àti òwúlò tí ò láǹfààní ó lè láǹfààní lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n kí èyí ṣètàn olóró ìtàn ìjàpá àti mẹ́rin bo kí á lọ́wọ́ ẹ̀ fi ṣe nínú tẹ́lifíà ìsìlámíyà a níjẹ ìjọba ń sọ ìtàn gidi wọ́n rò bí ti bí ti bàbújọ́ òní rẹ̀ àbọ̀ níjẹ a níjẹ nínú tẹ́lifíà ìsìlámíyà gbogbo tó bá ti jẹ́ fake a níjẹ láti tẹ́lifíà òní lé lórí ṣùgbọ́n lè gbọ́ igbe inú táwọn èèyàn máa ń sọ wẹ́ẹ́mẹ́ lásìkò tó síríọ̀tì ọ̀fẹ́ rí àwọn èèyàn tó fẹ́ rí ọ̀kan wọn kọ́ wá sọ pé inú tan àwọn kìnnìkan ní nǹkan tẹ̀ kò sí tábà fẹ́ jù ú sí ìtàn àwọn ànábì ọlọ́run kúnlẹ̀ dáwọn sàbẹ kúnlẹ̀ dáwọn ẹni ọlọ́run kúnlẹ̀ kí wọ́n á fẹ́ fi fàbúṣe tí ò sí garanti lórí pé tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ ni mo lè kọ́ ọgbọ́n mo fẹ́ kọ́ bẹ̀ àwọn èèyàn máa rẹ̀ lánàá sì fún ọbẹ̀ fún yẹn tọ́lá sì ní wa lórí yẹn ẹ bá ń sọ̀rọ̀ kan tó dẹ̀ pé fàbùn ni irọ́ ni àwọn èèyàn máa rẹ̀ kéékèèké lánàá ọlọ́run ọbẹ̀ fún bọ́ọ̀ ọlọ́nìkà máa anzalina alalimu kutẹ́sìmí báwọ̀ ọlọ́ba ti sọ ìyá wa kalẹ̀ fáwọn tí wọ́n pinra wọn kélékèlé ní ẹnu àwọn kùrẹ́ sí alẹ́ níyì náà dẹ̀ alùpùpọ̀ àríwí. tí a sì ọ̀rọ̀ kúrò àwọn sọ ní kókòkòbó tó ẹ pé oríṣiríṣi ọ̀rọ̀ ní ọ̀rọ̀ wọn kan. báwa lọ kíkà ọlọ́mọba rẹ ní ewúra lànà sí àlànà òun àtìmọ́rí. gbogbo wọn gbára sáwọn jẹ́jọ́ wájú ọlọ́run ìwọ ló pe kuraanu yìí ló pe ní àṣà àtẹ̀lẹ̀ àwọn àdìyàn ìtàwọn ẹni jọ ẹ̀yà máa bọ̀ wá ṣèṣirò wá ṣàlàyé ara rẹ ìwọ ló pe kuraanu yìí orin máa bọ̀ máa bọ̀ wá ṣàlàyé ara rẹ àti tó yí àti àti àti tó yí wíwí wà láwọn àjọ àtàwọn ayé àti àwọn ọ̀rọ̀ àti wá wá sọ́dọ̀ rẹ ọba tó kọ̀ fún sí ẹ̀ tó ti ti chéjì ẹ̀ fún òkú tí wọ́n á lọ wá abẹ́rẹ́ ìgbé mọ̀ nìyẹn fáwọn arọ́bíkà lànàṣẹ aláǹnáhùn màjìmáì mọ́kànlá ọba rẹ kúra àbọ̀ wá bí gbogbo wọn léèrè àmàkà ọ̀yà àmàlùkù nípa gbogbo tí wọ́n ṣe ń sẹ́. pẹ̀lú ilé ìlànà nípa àwọn káàkiri sẹ́ aláwọ̀ náà tẹ̀lé wájú ọlọ́run. pẹ̀lú tí wọ́n bá jẹ́jọ́ wájú ọlọ́run yẹn iná ni kálukú òbí máa yé rẹ̀ gángan nù náà torí pé iná tó burú jura wọn lọ kódà àyè kan bẹ́ẹ̀ náà yá àdáwọ̀ ẹni máa ń gbé wọ́n lọ táwọn yòókù máa ń gbé wọ́n lọ aburú ti bẹ́ẹ̀ bí náà àyè yìí mọ́tò jọ́ dọ́dọ̀ àwọn táwọn lóògùn ọwọ́ sọ ọlọ́run lórí ẹ̀ so tí túmọ̀ sí pé àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn wà nínú náà gírèdì náà ló wà bẹ́ẹ̀ ọlọ́run sọ wọn sọ́ràkù náà àyà eighty eight زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون الله أكبر ọlọ́ni alẹ́ yìí nàka bá wù ú àwọn tí wọ́n ṣe ti èké sọ́lọ́ ẹ̀sẹ̀ àkọ́kọ́ nù wàsọ̀dù àǹsẹ̀bí ilé ńlá ó ṣe ti èké sọ́lọ́ àwọn èèyàn tó bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ tó kọ́ ní wọn tó tún wọ́n mọ̀ sí ẹ̀sẹ̀ mìíràn zidina ọmọ àgbà bàbá òkọ́lẹ̀ àgbà ìyá tí ó lérí ara wọn kún èyí tó ti ń jẹ tẹ́lẹ̀ ní láti fún láti kìí àmọ́ ní máa ká wọn yóò ṣe gbogbo nítorí pé ìbàjẹ́ ti ń ṣe lórí ilẹ̀ ẹ tí òjì káwọn èyí ló ṣe náà lórí ilẹ̀ ìbàjẹ́ ni àwọn èèyàn fẹ́ kí wọn ó ní ó ní ó ní kí wọn pè lásìkò náà kí tọ́jú ẹ̀ tọ́ba káàkiri pọ́nlé pọ́nlé ó ti lọ bọ́lọ̀

lọ́kọ́ sànù wa ẹ̀sà kéde. Ayà túmọ̀ sí pé ìpele ìpele nínú àjò tó pọ̀ jura wọn lọ ẹ̀sẹ̀ àwọn kèfèrí gan náà ó tún gbópa káfíìrì ní ìbẹ̀rù ní ìsọ̀rọ̀ mùsùlùmí gbogbo ṣe tiẹ̀ káfíìrì ní yóò tún máa tòkù sínú kúkú mi yóò tún máa dìtọ́ọ̀bù ẹ̀ bá bẹ̀ sí lọ́dọ̀. Àwọn àyà míì tọ́yẹ pé èèyàn lè ròyìn pé bóyá kò ní sí ẹjọ́ lálẹ́ kìámà fáwọn kébè yìí inú ẹ̀ ní suratul qasas aya seventy eight tọ́lọ̀ balẹ̀ pẹ̀lú àwọn sọ pé wàlá yẹs alu wàlá yus alu àǹdùnú bíi mùlùmùjìrì mùún. àwọn ọ̀daràn ìyàwó káàmìrì wọn ò ní béèrè nípa ẹ̀ṣẹ̀ wọn àìsí sọ́ síwájú náà lẹ́yìn pé wọn ò ní béèrè nípa ẹ̀ṣẹ̀ wọn ní béèrè ìsìlámì wàlẹ̀ ìsìfàárì pé ọlọ́wọ́ bá fẹ́ mọ̀ rárá o ṣùgbọ́n ìbéèrè wípé tó tún fi lè jẹ́ ìbànújẹ́ fún wọn tí wọ́n sì fi bá wọn wọ́n béèrè yẹn lọ́wọ́ wọn wọ́n béèrè béèrè yẹn lọ́wọ́ wọn. Ùlà ẹ bẹ́ẹ̀ náà nínú àyà mi nínú sọ́ọ̀tì káà àyà one oh five sí one oh seven ọlọ́run bá lè gbẹ́rẹ́ sọ yìí pé ùlà ìkàlẹ́bí iná káfàrú bí àyà ti rọ́bì him wàlẹ̀ kọ́ ìdí fàábìtọ́jà àmàlùhùn fàlànù kí yà ò mọ̀ ní àmàtìwájú náà. ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا ọlọ́run ní àwọn ká àwọn èèyàn yẹn ní àsìkò ìbẹ̀rẹ̀ sọ́nà kábàárù di ààyè àtọ̀ bíi mẹ́rin. fún wọn sì kéde yìí fún onígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ọba wọn olùtọ́ wọn olùwé wọn tó sọ̀kalẹ̀ wọ́n lè kọ́ ìyí fún onígbàgbọ́ pé àwọn fàhábìtà bí àwọn àdúgbò sẹ́ẹ̀rì wọn ni aláwọ̀ ṣe ìbàdí iṣẹ́ púpọ̀ kéde ọ̀nà ṣiṣẹ́ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ìṣe bá wọn ṣe dáadáa náà nílé ayé ọlọ́run ló ti bàjẹ́ bàbá bí ìmọ̀lá òkúni ọ̀mọ̀ ní fi àwọn ti wá sí náà. kò sáǹfààní kẹfẹ láàká bí ó sùn ọ́lẹ́ abẹ́ mọ́mọ́sẹ́ ọ̀fẹ́ mọ́mọ́sẹ́ kéde kí lọ́ fẹ́ wá sí ló tó á ní kéde ọlọ́run kò sí yòókù bí ìgbà tí ò sì ṣòro sẹ́ni ṣùgbọ́n ayé ìmọ̀lẹ́ òbí sẹ́lẹ̀. dáríkà jaza òun dá náà gbìmọ̀ bàbá wú ọlọ́ọ̀ni ẹ̀sán wọn láàsán wọn òun náà ní náà dá náà orí kèfé kí wọ́n ti sọ̀rọ̀ wọn dákàlù ayé àti wọn tó tún lè kóso wa. wọ́n máa yé mi ọlọ́run àti àwọn òṣìṣẹ́ mi wọ́n fi wá ń ṣe awẹ́wà wọ́n fi wá ń ṣe àwàdà. èmi ìdí táwọn onímọ̀ sọ lórí wípé àwọn àwọn káàbìrì àwọn náà lẹ́jọ́ wájú ọlọ́ọ̀ ẹjọ́ tí ó jẹ́ ìbáwí tí ó jẹ́ ìbànújẹ́ fún wọn níjọba ìyá lẹ́yìn ilé àwọn àlọ́sí pé táàgé ní àkọ́kọ́ tó ó jẹ́ ẹ̀kọ́ sísè òkúta ìyá ẹ̀kọ́ síná sọ fọ́ra rẹ̀ tàbí tó sojú abẹ́kọ̀ọ́ lórí ilé nípa individuals ẹni kọ̀ọ̀kan ibi ẹ̀nìkan báyìí ni wọ́n kọ́ sí ìdàgbé ìṣòro sẹ́kọ̀ọ́ ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ làwọn bá sọ níbàámu sí tiẹ́rì nígbà pẹ̀sẹ̀ nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tiẹ́rì yẹn fún pẹ̀sẹ̀ nílẹ̀ ìmí òṣèlú abẹ́kù nígbà pẹ̀sẹ̀ nílẹ̀ òṣèlú abẹ́kù pẹ́ẹ́lú àṣèlú abẹ́kù àti ìgbìmọ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ. wọ́n bẹ wọn tó láwọn mọ̀láyíkà ni wọ́n kọ́ sí tìrò tọ́lá àwọn kan náà lọ́pọ̀ àwọn tí wọ́n lé ayé àwọn náà sì ó sì bẹ́ wọn ẹkún músẹ́ lọ bá àwọn àtẹ́bí ọlọ́ ọmọ òbí ولا نسألن الذين أرسل إليهم ولا نسألن المرسلين ولا نسألن الذين أرسل إليهم àwọn tó ṣe é gbé wá jẹ́jọ́ wájú ọlọ́run jìbìrì ìlú tiẹ̀ náà apákan sọ pé sọ́láàtù ọkọ̀ ṣèṣì o apákan ní jìbìrì ìlú ni apákan láwọn ànábì ọlọ́run ni apákan ní àwọn èèyàn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run ni apákan sọ pé rárá àwọn àyùmọ̀ ànábì sọ́sọ́lá mọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ wá sí lóṣù ìsìnkẹ́ ọ̀ kódà àwọn míì sọ pé lọ́wọ́ mi lọ́wọ́ àti ìṣòro tiẹ̀ ìwé ìta àkọ sínú rẹ tí ò gbé tí ò rà àti tọ́lọ̀ ọba àti ìjọba gbélé lórí. àwọn mí sọ pé àwọn àtẹ́bí ọlọ́run àkọ́kọ́ àwọn mí sọ pé àwọn àbá àwọn onímọ̀ wà á lè mú èmi lábẹ́ àmàlà àgbà fún ọ̀fẹ́ ọ̀gá lè wà wọ́pẹ́. onímọ̀ ẹ̀yin lè kọ́ ọgbọ́n wájú àwọn mí láwọn ti rẹ̀ dàgbọ́jọ́ ọ̀nà ọlọ́run àwọn mí láwọn olúwa àwọn ẹni ọgbà ṣíṣe òun náà ṣùgbọ́n tí wàá tó àdìgbà nígbà tó àbáyé àgbà síwájú lẹ́sìn ìgbé lẹ́yìn ibi ogójì ọdún táwọn kálákàlá ní ọdún àjẹ mẹ́ta àwọn olówóṣù wà ní ìṣèlú olówó àlàyé ni àti olówó àlàmú àti ẹlẹ́bọ̀ ẹlẹ́bọ̀ àgbọ̀n. àwọn ìfẹ́ gbé àwọn ìyẹ̀tí akọ́kọ́ ṣe mọ̀bàrá dùn ní mọ̀bára eh, ní ní mọ̀bára ní sẹ́yìn hamsa bẹ́ẹ̀ ni wọ́n sẹ́yìn náà ní bẹ́ẹ̀ ni wọ́n akọ́ àwọn àwọn lábá wọn ṣe ìṣesí yẹn gbà ní lábẹ́ ìjà kí ẹ sì gbígbà àwọn ní àwọn òkèèyè wọn kàn lè wá kọ́ ìgbà wọn bá wọn lẹ́nu wọn ní àwọn àwọn ọmọ tí ilé ẹni tàbí ìṣèwádìí lọ àwọn ọmọ tí ilé ẹni méjì àná àwọn ọmọ àkọ́kọ́ ìjà sí ìgbà ayé pé ah, ẹ̀yẹ mẹ́fẹ́ báyìí kó tó tó àwọn ìlànà ìwà àṣà rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ẹ̀ẹ́dùn ọlọ́jà láti náà lọ́fìnà ẹ̀yẹ mẹ́ta fìlà kan ẹ̀ríkà ọlọ́jà láti náà so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe yẹn àwọn tí wọ́n kọ́ bọ́ọ̀tà nù àwọn mùsùlùmí àtàwọn káàdì ni wọ́n kọ́ ṣe jọ́ fún ọ náà lálẹ́ ìdí àwọn àwọn mẹ́rin tó rárá àwọn aládùúgbò ni wọn kò bá fẹ́ mú léṣera wọn wọn kò lè fi tí wọn kó tó mú dàgbọ́rọ̀ gbé àwọn mi rárá ọkọ àtìyàwó àwọn tó lọ́kọ tó lọ́kọ tó níyàwó láyé wọn kò lè jọ àwọn ti yan náà tó bá wọn jọ àwọn àrùn tó wọn gbogbo oyún àtọ́ ìgbé ẹ̀rí rẹ̀ ọ̀pẹ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n ká ìgbé nínú ìjọ ìjọ èyí tó fẹsẹ̀ lẹ̀ náà ni pé ìjọ àtẹ́jú ọ̀sán lọ́la àdìsọ́lá ìní wọn kọ́ sí ìṣirò sẹ́kúnná kó tó wá àwọn ìjọ àwọn ànábì ọlọ́run sí ọ. ìjọ ànábì ọlọ́run ìjọ ànábì sàṣàrà sí kò mú mi nínú àtẹ̀tẹ̀ ìṣègùn mi gbogbo ẹ̀ tó wá lẹ́yìn bàtà náà sàṣàrà sí ìṣẹ́ wọn kọ́ sí ìṣirò tó wọn náà. kí ló sì fà á oní àti pé ẹ̀tọ́ bá gbólúgbó tó àdúgbò ti ọlọ́run àwọn òṣìṣẹ́ wọn rárá o òṣìṣẹ́ jíṣẹ́ àwọn ìgbàsọ́ àwọn ọba wọn àwọn kàmú kura àmà àtàwọn wọn. sọtẹ́ bọ́lá bá ṣe pé wàkàdá nìkàdá àlínà fún fún màtà màtàkọ́ lìtẹ̀kùnú ṣùhàdá àlànà wọ́yẹ̀kùnú rọ̀ṣùlù àlẹ́ ìkùntẹ̀rì dá ẹ̀ka bá àwọn ọlọ́run bá ti ṣe ilé ìwé ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ nípa àkídà kò sáà ti gbọ́dọ̀ yìí nípa ìbáàdà kò sásìkò lọ́dọ̀ yìí nípa transaction kò sásìkò lọ́dọ̀ yìí mú mi. ọ̀kadà ìdàdà àdìnà òun máa ta òun bá sọ́kọ̀ báwo ọlọ́ba ti máa máa ṣe yí ìjọ ìwọ̀ntúnwọ̀nsì àti ìbùsí lọ́wọ́ ní àti ìbùsí lọ́wọ́ ní títẹ̀ ojú àdá àdìnà. kẹ́ni bá jẹ́ tí ọmọ ẹjẹ́ ìtako àwọn tó ti ṣáájú fún àwọn ìjọ ويقول الرسول عليكم شهيدا بيننا أن تساموا عليك أمين فيأمر أن واصل إن شاء الله تعالى حديث وروان ابن ماجه أفقع البعض في حديث وكسر إليه لقد ابن عباس وصيبي وجسر صلى الله عليه وسلم صيبي نحن آخر الأمم وأول من يحاسب يقال أين الأمة الأمية ونبيها فنحن الآخرون الأولون olùsọ̀rọ̀ sọ̀sọ̀rọ̀ àti pé tòótọ́ nípa àwọn ìjọ ìjọ ìjọ àwọn àtẹ́bí ọlọ́run àwọn àti ìjọ tá a dé náà sùmọ́tọ́lá ti fi ìṣirò awúgbàlù wọn yóò máa sà àwọn àlẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́ sí ìṣirò sùmọ́ ọmọ abẹ́rẹ́ ìjọ náà kì á mọ̀ pé àwọn ọmọdé lòmídìá àwọn ìjọ àtẹ́bí mọ̀kánmọ́ sọ̀sọ̀rọ̀ àbọ̀ lòmídìá náà nínú ìròyìn àpọ́nlé fún àwọn ìjọ sọ̀rọ̀ bá àyè tí ọba kan kọ tí ọba kan ká ní nínú ìròyìn àpọ́nlé ṣùgbọ́n nígbà náà nínú ìròyìn àpọ́nlé ní bàbá sọ̀rọ̀ kọ̀mọ́ kọ kọ̀mọ́ kàkúdà gbogbo kọ́ kọ ara rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run wá ìlú rẹ̀ sọ́nà tí ò ọlọ́ni wa lọ́kọ́ni yẹ sáré náà lọ́kọ́rọ́ láàrin nìkéèrè bàbá ìwé ìdàgẹ̀ ẹ̀ àwọn ọlọ́ọ̀lá máa ń ṣe wá ní ọ̀rọ̀ láti ha ẹ̀ ń bá wa fẹ́ wúwo yìí sí láti o ẹ̀ ìdọ́lá lọ́dọ̀ ọlọ́ọ̀ni àlééwò àlééwò gbogbo ẹ̀kọ́ lọ́kọ̀ọ́ láyé àlééwò àlééwò gbogbo ẹ̀kọ́ lọ́ra wọn àlééwò àlééwò àwọn yóò sọ àkókò abẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́mọ ìwọ gbàgbé ọ̀. pẹ̀lú ilé ìlànà ìparí pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀wọ̀n tí wọ́n ni àwọn àdúgbò ń ṣe ọ̀rọ̀ ṣùgbọ́n ni tí wọ́n kọ̀ béèrè náà gbogbo owó ti bẹ̀rẹ̀ torí lọ́bẹ̀ẹ́ ní ìyẹn ṣe kọ́ rẹ̀ pẹ̀lẹ́ àdìgbò dàdí kí ọ̀dà pẹ̀lú ẹ̀rí wá nínú àdìsí àtẹ́lẹ́ ọ̀sán láàrin ọ̀sánlá lórí tó wọ́n fi àwọn ẹsẹ̀tàn bẹ̀rẹ̀ ó ti wá sọ fún obìnrin bẹ̀rẹ̀ ní ojú wọn tó bíbí bẹ̀rẹ̀ ní tí túmọ̀ sí pé àlè sọ pé iṣẹ́ ìtàpá ṣùgbọ́n pàdé ránṣẹ́ àwọn yẹn ní tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ tá a wá sí a kò sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ètò ti gbé dàrẹ́ tí ó jẹ́ ìbàdà láàrin àwọn àti ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìtọ́jẹ́ pé ìbára ẹni ló pọ̀ ní. ìtọ́jẹ́ ìbáadà tá a fi ń sin lọ ẹ̀rí wá lórí wípé ìran ní nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ̀ lórí lọ́wọ́. ìta nǹkan ni pé ẹni tó ti yege ní ta ìdúlé o káàkiri ààrùn lọ tẹ ẹgbẹ́ lè tẹ̀lé mọ́ máa béèrè sọ̀lá tó lọ́wọ́ rẹ̀ sọ̀lá tó gbé ni. ẹ̀tọ́jẹ́ mú mi yóò dodo nínú sẹ́ẹ̀ tó ṣe wọ́n ọgbà àwẹ̀ ọyọ bàbà ókìrun ọlọ àìsí ọpa ọpa mọ̀lẹ́bí pọ̀ lóríṣiríṣi ètò wọn wà àkọ́kọ́ yẹn òun náà lọ́rọ̀ ọ̀hún náà òtí ọlọ́sọ̀rọ̀ náà àyè sáà sọ wọn wà ní ti àbúdá olùgbà ọ àti tìrìmìrì àti ìmọ̀ọ́dá àti nàṣáì ní àbùsùnmẹ́rin àbá ìmáàmù àgbà sọ pé àdìsọ́ ọ̀sán ẹ̀dùn nínú sọ̀rọ̀ ìjà àbùsùn ẹ̀dùn sí ẹ̀dá sí i ojú láti ọ̀dọ̀ àbúrò rẹ̀ rà ojú òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀ sábà gbé iná agbára máa yọ ká sọ̀rọ̀ kìí lára kù yọ ọmọ ẹ̀fẹ̀ yà wọ́n ní àmàlì yìí sọ̀dà tó. dájúdájú àkọ́kọ́ tí wọ́n kọ́ sì sí wọ ẹ̀kú ẹrú sí ọlọ́run níjọ́ ìgbàlẹ̀ kìí àmà nínú sẹ́ẹ̀rẹ̀ onáyẹ̀ kíni o onáyẹ̀ sọ̀dà tó ìlú rẹ̀ lọ́ba tí. ìdá ìgbàgbé kálukú ní kálukú náà ló wá ní irun tiẹ̀ sọ́wá kú tí irun tiẹ̀ kọ̀ọ̀kan sọ́wá kù sí ọlọ́run sáàlù sàlẹ̀ orí ìlú náà kálukú ọkọ̀ sí ìsìnkú ìlú ẹni tí kí n bọyọbọyọ ọba láì kí àrùn kódà káàdì kí àrùn ló ti dé yóò sì yọjú sí ọdún mọ́sálẹ̀ gẹ́gẹ́ àti sinmi sọ bọ́ọ̀bá ṣe dáadáa ó rí tọ́pá ìsinmi rẹ̀ olùkà òun ni mo rẹ̀ tó kiri ayé wọ́n náà ó rí inú rẹ̀ ó sì máa lọ bọ́ọ̀bá ṣe bọ́yọbọyọ yọ ewu adiwọ yìí ọmọ mi ọmọ rẹ tó kiri ayé nínú ìwé ọba yìí ká ìwọ ọmọ mi kó ṣe kó ṣe á kí nínú náà kó ṣe á gbá jẹ dáadáa wá yìí ẹ bá ṣe kálukú ló ní ìwọ̀n tiẹ̀ kálukú ló ní ìwọ̀n tiẹ̀ kí ọ wà tí ó ti tí ó sì rò rẹ ní àwọn. torí ẹ̀ lọ jẹ́ pé ìwé ṣe tí ẹ̀ máa fi ṣeré ntọ́ ọba máa béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ kọ́ kó sì máa kó sì ṣe kékeré tó kó ṣe dáadáa tọ́ba ti forí kalẹ̀ tọ́ba ti jókòó báyìí lọ́kọ̀ yóò pa ẹgbọ́n ti ọwọ́ rẹ̀ ọwọ́ ọ̀tún ọwọ́ sí yóò fi sẹ́gbẹ̀ báyìí ká tọ́ba forí kalẹ̀ báyìí omi gbọ́dọ̀ ti yóò ti forí kalẹ̀ rẹ̀ gbóòkì gbóòkì ọdún òní ọ̀gá ọmọ dára rẹ̀ láàbù. àdéhùn sábà máa lè kó sí omi sọ́ra wá sí ìgbóòkì ọdún àdéhùn sábà máa lè kó فإنك لم تصلي وإنك لم تصلي òbí ìṣe o tó bá jẹ́ pé àwọn ìjẹ jẹun díẹ̀ díẹ̀ tó ṣe máa ń dùn wá bẹ̀rẹ̀ kò sí problem tó àwọn bí ẹ̀la àdínkù rẹ ẹ̀yọ kan ló ṣe kò sí problem kó o ṣe mẹ́ta àdúrà tó bá ṣe bẹ́ẹ̀ lọ kò ṣe wọ̀ ṣùgbọ́n ẹ̀yọ kan ló ṣe ní òtí ilé débi ká tó ń tọ́ fún òkè tó àwọn bí ẹ̀la aláàlú ṣe dáadáa ọkọ̀ tí ìdílé ká kó òkú lọ sí ọkọ̀ owó kèmí ìrùn ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ fẹ́ pé àkáàlù ni wọ́n orígun ni wọ́n nínú tí ọba ti sì bẹ́ẹ̀ kò tí ì pè é àwọn afá àtọ́pá rẹ̀ níbi àdìsí owó yìí táwọn owó làbí sàtà àràpọ̀ ọkùnrin yẹn tó ti kó ṣe níbi ẹ̀ ní ìfarabalẹ̀ mẹ́mẹ́ ẹni tí ọ̀farabalẹ̀ tí kàló ń kírun ó ń ṣe láàrẹ̀ ó ń láàrẹ̀ ìmọ̀ ọ̀wọ̀ abáláyé kìí àmà yọ̀ọ̀ àbá tó sàárẹ̀ olóògbé gbọ̀bá àlàkìyàmà àwọn tọ́ta fún àwọn ọmọ pé agbára máa yọ fáwọn òbí làwọn yọmọ ìyàwó mi ní àmàlẹ́ yìí sọ̀rọ̀ àdúgbò. àkọ́kọ́ tí wọ́n kọ́ sì ti òkú ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú sẹ́yẹ̀rẹ̀ tó bá sí ní ọ̀gá ìyàmà òun náà ní sọ̀rọ̀ àdúgbò ìlú ọ̀dọ̀bá òbí. báyìí sọ́dọ̀ bá ti pàkọ́ ní lára wà lẹ́ǹdà tí ó sì wọlé wá níbi ìyàwó wà ní fásitì àti pàpọ́lì káàbà wà kàṣíra tí wọn bá fi lè bàjẹ́ lọ́dà ayé ní ẹni ní kò ṣeé gbà irú ẹgbẹ́ ti sọ òtútọ́tù fáyì ní takasa ní parí lọ́dún iṣẹ́ ìwúrú kọ́ńdà rọ́bù àzọ̀jà ó ń dodo alẹ́ ìbáàdì ní tàkàwùrì فليكمل بها من تقص من الفريضة ثم يكون سائر العمل على ذلك àdéhùn sọ àwọn àdúgbò ayé mọ tí a bá wà ń wọ ọmọ yẹn rẹ kí ẹ gbé ìgbà gbẹkú bẹ ọlọ́pàá àdìgbò àdúgbò dàpọ ẹ̀yìn màláyíkà ẹ lọ wò nínú náírà ẹ wò níyàn sọnyẹ náírà wọn làwọn náírà wọn wà gbà àwọn náírà yìí ọlọ́pàá ọmọ yìí tó wọ gbà tó gba fi sọ̀rọ̀ náà yìí ọlọ́pàá yẹn tó wọ gbà wọn wà fi di ọ̀rọ̀ ẹ tó bá ní náírà tó wọ bẹ wọn wà fi di inú ọ̀rọ̀ yẹn tó dé ìgbà ní òtún wọn ti sún ní ìlú àlàlà ìyàwó mélòó ní àwọn ajẹ tó wù ní. ọlọ́wà nígbà ẹgbẹ́ bá bá náà ń lẹ̀ má bá mi. wọ́tò ìyẹn náà bí la náà bá mi náà bí la nìyà. òtí lórí lọ́pọ̀ síwájú ọlọ́dún sọ̀rọ̀ yẹn. yóò ti kọ́ ọ̀rọ̀ yẹn náà bí la kó tó máa rọrùn fún ọ kó bá ti yẹn náà bí la. ẹlòmíì àṣọ ẹ̀ láṣọ ó ní òkú lè má láyé àwọn ènìyàn aláṣẹ rẹ̀. ṣùgbọ́n kí wọ́n náà ti fún àwọn tó tó ní lọ́yẹ̀ lágbà rẹ̀ kí máa bá ti dábọ̀ kan bí lọ lọ́yẹ̀ lágbà rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀ ń bẹ náà máa rọrùn láti sí. bẹ́ẹ̀ náà sì ni nígbà tí kákúrò ìkẹ́lẹ́kẹ́lá ni ẹ nígbà tí wọ́n dàbí àmà káwọn àwọn tó bá dé kù ní ọ̀rọ̀ ẹ̀yà rẹ̀ ọlọ́ọ̀ọ́ òṣèlú ọ̀sán wa sọ pé sọ́mọ ẹ̀kú sáré àmì kàdáàlìkà gbogbo sẹ́yẹrẹ yòókù náà yàtọ̀ sínú bí wọ́n sì ṣe náà wọ́n sì ṣe wọn. bẹ́ẹ̀ náà ní ilé àwẹ̀ ìgbé ìtàbí gbogbo àwọn àwọn àwẹ̀ àgbàgbọ́rẹ́ tọ̀rọ̀ máa ń gbà wọ́n. ẹ̀dọ̀ sọ́nà sí ẹ̀rù mi ní ìgbọ́dọ̀ náà ní ìpínlẹ̀ gbà. àwọn àwẹ̀ wọn wà wọn àbèjì nínú ọ̀rọ̀ yẹn tí àyè bàjẹ́ nínú sí ọmọ ẹ̀mí nìyẹn. ṣùgbọ́n pa ìbára ẹni lò pọ̀ ẹjọ́ wàhálà ìbára ẹni gà lóríṣiríṣi ètò wọn kọ́ sì sí irú rẹ̀ ètò wọn méjì lọ́mí o. torí kò sí ọlọ́sọ̀ lọ́la àyùsálà nígbà tí wọ́n sọ yìí mùsùlùmí látọ̀dọ̀ àbẹ̀lẹ̀ fún mùsùlùmí olórí ìṣẹ̀lẹ̀ ọsẹ sábà sọ yìí pé awúgbọdù máa ń kó lọ báyìí náà sí ọmọ ẹlẹtẹ àkọ́kọ́ sí ọlọ́ọ̀bà àdìgbọ́lá tí ọkọ̀ sì dájú ẹ̀ nínú tí máa ń pa àwọn èèyàn pọ̀ òun náà ní bí ti máa ìtọ́ba mẹ́jẹ lọ ìtọ́ba jẹ gbogbo ọba lálájá ọ̀sà lọ́bẹ̀ gbogbo àwọn báyẹ ọkọ̀ ní ẹnu yẹn náà kí wọ́n tó wá sẹ̀ mọ̀ máa jẹ́ pé ọmọ yẹn fi o tọ́ọ̀bá ti wá rí ìmọ̀ lọ́rùn ọlọ́mọ sí ni ọlọ́mọdé àti lọ́rùn ṣẹ́wá ti yẹn ju sọ̀lá àtúnẹ̀ wọ́n fẹ́ràn ju àwọn èkó yìí yóò tó kọ́ ọ̀rọ̀ dúkìá ilé ayé wọ́n yẹ kú mi náà ìdè kó sọ̀rọ̀ àti kó ara ọgbà ọgbà ìwé ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ rárá o wọ́n yẹ kú kú yín náà jọ bẹ̀rẹ̀ kíá o. àdìsí mi náà tó wá tó wá pàmí ilé ìkọ̀ níwà nù mọ́nù nàṣáyé. bẹ́ẹ̀ náà ni nínú tí wọ́n lù kọ́kọ́ sí òjò bẹ̀rẹ̀ kíá náà inú bẹ̀ fún ọ náà ṣe fún ọ láyà ya lé wọn ní nǹkan oríṣiríṣi tọ́lọ̀ ṣe pọ̀. èyí tí wọ́n wà kọ́kọ́ kọ́kọ́ wá sí ìsìnkú lórí oníyànsí àdìsí àlàáfíà ọlọ́run fún ọ bóòlù ṣe lò ó. ìdíyàn ọkọ̀ sí yẹn ọlọ́jà mú wọn bẹ̀ ọ́. àdìsí wa lọ tó lọ́nà kéré bèbí ìmáàmù àgbáyé sọ wípé àdìsí tó fẹsẹ̀ rìn rẹ̀ látọ̀dọ̀ àbúrò rẹ̀ àkúrò ìṣẹ́ lọ́sàn-án àyọ̀sán àgbẹ̀ إن أول ما يسأل عنه يوم القيامة يا العبد من البعيد أن يقال له ألم نصح لك جسمك ونرويك من الماء البارد وجلس ساعة ولا جلس ساعة غريبة أقرب جمعة قريبة وجاء بعد القيامة قلت ما لا يريد أن يكون الله كنت ذرب هنا يكون الله ìwé ẹ̀rú sí yàn ní bíi ṣé ìjẹ́ká lọ́lára àbí àbí tó wà ní ẹ̀. àlàáfíà yẹn ti lò fi ṣe fọ́nà ẹlòmíì gbọ́ bá wà ní ẹsẹ̀ méjì ayé ìdíjọ́ ní òtò wọn jẹ ọlọ́run ní òtò wọn tó lè kú ọlọ́run sàánú rẹ̀ kú ẹlòmíì ìgbà náà ní ọlọ́ àbá àwọn òkú ní ọmọ wa ìgbà náà ní ìdílé ọkọ̀ sàánú wa tó wọ́n wọ́n bẹ́ẹ̀ kíláàsì táwọn wọ́n wọ́n bẹ́ẹ̀ kíláàsì tí wọ́n lọ bí káyà rẹ̀. àwọn yẹn kúkú ló máa pa mú ká bàbá báyìí lọ́ba alágbájá ti tiẹ̀ kódà ọwọ́ kan ní kí ọ̀gbọ́n ẹ̀ sí ọ ẹ máa tara ẹ̀ jẹ́ èso lórí táàmù ọmọlé ayé bàbá wà ní ayé òdúdú táàmù ọlọ́run béèrè bàrẹ̀ tí ó rọ́ mímú ẹ ò kí ọlọ́run níjọ ọmọ fa ọmọ wọ̀ dáadáa ní ìfún òde ẹ̀fà náà gbàgbà ọ̀hún kẹ̀kẹ́ ẹ wá wà ní ọlọ́run ọwọ́ àti omi tá à lè mú fẹ́ omi sábẹ́ lélẹ̀ àwọn àtẹ̀gbẹ́ kankan àtẹ̀gbẹ́lẹ̀ lọ́ba lọ́ba jẹ́ pé àdókísàn yìí látàbùdá nǹkan dé wọn nǹkan àdówó Paris pé omi paris náà máa wà èmi jẹ́ ọmọ abọ́sí yóò ti sara lúbẹ̀ ọbẹ̀ ẹ̀rí ọmọ báyìí ọlọ́wà àwọn ẹgbẹ́ ìlú òun ní sọ́wọ́ ẹ̀yà òun sí láàbí sùn ọmọ ìta ọmọ ńlá fún làwọn olùkà sí ní ìjọ sọ̀tà yọ̀ ń sọ̀rọ̀ kàlẹ̀ sọ́mà kò sí tẹ̀lé gbé lẹ́gbẹ̀ẹ́ ká kò sí tẹ̀lé gbé lẹ́gbẹ̀ẹ́ ká àwọn bọ́ọ̀kù sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ẹ̀ ìyẹn ò bá wọn à ọjọ́ òde lọ ọjọ́ òde lọ. nítorí ọjọ́ òde lọ <laughs> nínú tí kù wájú wa ń ṣàlá lábẹ́ ìsáàbù yìí òun náà ni jíjẹ́wọ́ táwọn ọmọ ẹ̀ ní ènìyàn náà máa jẹ́ wọ́n wá ju ọlọ́run pẹ̀lú ẹsẹ̀ wọn níjọba ìyá tí wọ́n kò ṣe báyìí kò ṣe báyìí òun ló sì máa rántí kó sì máa tó bẹ́ẹ̀ bọ̀lọ̀ bẹ́ẹ̀ bọ̀lọ̀ ẹ̀mọ́ obìnrin wa bẹ tọ́lọ̀ bá lè dọ́là yóò sàwọn kú ẹ̀ àwọn káàbì ọlọ́run ní kọlá àbójútó káàbì obìnrin náà yẹn àwọn obìnrin tọ́lọ̀ bá sàbójútó náà àwọn sẹ́wọ̀n kan ọ̀pọ̀ jẹ́ ìyàwó ọ̀pọ̀ wà wà tẹ̀lé nínú tí yóò tó tẹ̀lé òun ni àṣòwò olùbílẹ̀ ti sá àwọn ẹlẹ́rìí tí wọ́n máa jẹ́ ìjọ ọ̀gá ìyá ìgbé à ọmọ ṣe báyìí tí wọ́n náà làwọn láìka wa ní ẹni kákàlà ṣe ń gbé lọ́wọ́ ní ẹni àwọn àdúgbò ọlọ́pàá nínú ẹni oríkì ara wa àti kàtíwájú pàpọ̀ ọdún lè dùn ó di ní dùn ó di ní mímọ̀ ṣe ètò ọmọ alẹ́ ìjà. قالوا أنتقم الله الذي أنفق كل ọmọ ẹ̀dẹ́ yẹn máa sọ awọ ara rẹ̀ pé kílódé ọ̀tá kò mí ọwọ́ àmọ́ sọ pé mílíọ̀nù mílíọ̀nù owó olówó à nígbà tó yí ìwé náà bá fẹ́ tẹ̀ lórí fcc ò lè yọ nítorí wọn lè lò ní kọ́ àmọ́ gbàgbé ni tí ọmọ atakò ẹni ọmọ asọ tóbi jẹ ọmọ pé mílíọ̀nù jẹ kó gbé ojú ọdún jẹ náà mílíọ̀nù jẹ ọ̀rọ̀ tó ọsọ méjì lọ fún oyè méjì àjọ lọ pọ́ọ̀tù jọ́dá ní ẹgbẹ́ wọn náà lè fi sọ. olórí ṣíṣe ẹ̀rí àwọn ànábì ọlọ́wọ́ kò sẹ́yìn wọ́n sàtà lórí àwọn àdúgbò wọn ànábì ọ̀sọ́lá ọ̀sọ́lá ní ọ̀sọ́lá lórí ẹni lórí ẹni tí lé lórí ó gbólókọ ìsìláàmù ní ìlú ìsìn ìsìláàmù. ọlọ́wọ́ mi mọ̀ sọ́lá àdúgbò. bẹ́ẹ̀ náà ni àwọn àdúgbò ń ṣe ọlọ́wọ́ á lórí àwọn àwọn tó ti lọ ilẹ̀ náà tó ó rí ìlú ti ṣe. lẹ́yìn ìgbà yẹn a tún ṣe àyẹ̀wò déédéé ọlọ́run nípa wípé gbígbẹ̀sán kò ṣẹlẹ̀ níjọ́ nàìjíríà lórí ìṣirò tá a bá ṣe náà ni ní gbígbẹ̀sán ti ṣẹlẹ̀. àyè tí ó sì ti ṣẹlẹ̀ nígbà bá kú ní gbèrègbèrè ibi ìsáàbì ní máṣà tọ́lọ̀ fún pé káwa mú mìíràn takúnlà kù níbi iná níbi afárá àti àti takúnlà kù bẹ́ẹ̀ àtùmọ̀ abọ́sibí kọ́ńtọ́ táwọn ará mẹ́rin àìsàwà ọlọ́run àgbẹ̀ e. bẹ́ẹ̀ náà ni wípé sọ́lá àwọn ẹ̀wọ̀n dábàá níbi máṣáàrù tá a wà níta ìkójọ tá a fẹ́ gbà lẹ́yìn olóòtú ní ọkọ̀ ìtọ́kara wọn ọ̀kara wọn wà ní ìfẹ́. bẹ́ẹ̀ náà sì ni ápìlẹ̀ pé ẹ̀sán tó náà bá di pé lọ́sàn-án bá ti pé ìwà ló kákàdá nínú ọ̀ràn iṣẹ́ tó ṣe ní ayé iná ẹ̀ lọ́ gbà ẹ̀sán tó bá dà lìdí àwọn. àánú ọlọ́run tọ́lọ́run ti mọ aláyé àti lágbègbè àwọn yóò fún wọn bí ìṣirò rẹ̀ torí pé tọ́wá fi gbogbo ẹ̀ náà bínú ọlọ́run tó sàrò. a ṣàlàyé bá ipò tọ́wà fún iṣẹ́ níbi ìṣirò iṣẹ́ àti wàhálà márùn ún láì ṣe gangan kúrò láti dáná ní rárá o owó lè ṣiṣẹ́ ẹ̀kọ́ dáa lẹ́yìn ìgbà náà láwọn àti ìtọ́ka àwọn èèyàn tí wọ́n ta kò fi sáà àti kò lè sí àwọn tí wọ́n ta kò sí o àti lè sáà ní ìjọ ọ̀rọ̀ fi sáà ó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìlú lábẹ́ kẹ́ ẹlẹ́kẹ̀ẹ́lá abẹ́sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà láṣẹ̀wọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀ẹ́dógún tí ṣe mìsà òsùn àtọ́nà ọba àlejò ọlọ́run kalẹ̀ òsùn apápá àdìgẹ́dẹ́ imagination àdìsọ́sá ti sàlàyé bó ṣe rí lábẹ́bí rẹ̀ bó ṣe rí àdìsọ́sá ti sàlàyé ẹ̀ àti tí wọ́n mọ̀ wọ́n mọ̀ tí wọ́n mọ̀ kákàdá fẹ́rẹ̀ wọ́n mọ̀ ìkúrọ́ tó ṣẹ́ wọ́n gbẹ tó lè sùn nílò sábà kẹ́ lómi ọ̀tẹ́rẹ́ láyé gbàgbọ́ bá gbé orí òsùn bí ìyẹn láàyè tí ó sọ ẹjọ́ tẹ̀lé lórí dáadáa fa ìpè ojú pé lágbájá yẹn nìkan lásán ká máa lò ó ní nílé ayé ọ̀dà ọmọ bá a lò wọn àtọ́lọ́dẹ. àbọ̀ ọ̀gbọ́dọ̀ jọ ara rẹ̀ lójú oní àdókòó ní ẹnu owó àjọ ọ̀rọ̀ tí ẹni tí ìbí bá fọ owó àjọ ẹgbẹ́ ọ̀hún náà súnmọ́ lọ bèbè lọ. bóòlù sọ wá múra ẹgbẹ́ táwọn ọmọ yìí bẹ́ẹ̀ ni kéjì tó ọbẹ̀ gbówó àdó àlọ́dọ̀ rẹ̀ ní nǹkan pamọ́ lọ́dọ̀ ọlọ́run kò gan lọ. àbí inú ọ̀ràn ti bẹ láyé àwọn abá náà kan ní sẹ́yìn lọ́wọ́ yìí wọ́n kọ́ sáà lọ́wọ́ àwọn. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún iná ní àṣọrọ̀ afárá àṣọrọ̀ àti ọlọ́run gbé lórí iná dá àdámà ọlọ́run tó wá ní àti mọ́mí nínú yín àti káàdùbí nínú yín gbogbo yín ọkọ̀ ọ̀dá lórí afárá sàlájì. afárá sàlájì tó wà lórí iná àyíkọ̀ sọ̀rọ̀ láàbẹ̀ ìbàdàn ọ̀sẹ̀ láyé ó dé ó mú bí dáa ọgbẹ́ ìdí wo rí lọ kájú ó sì máa kọjá bẹ́ẹ̀ kíákíá ní ìbámu sí iṣẹ́ rẹ̀ bá ti dáa sí. inú àti ìsìn àná sọ̀rọ̀ àwọn olùkọ́ ìmọ̀nàmọ́ná lẹ́nu ló kọjá bẹ́ẹ̀ ẹgbẹ́ ìlọ́fà mọ̀nàmọ́ná wọ́n á ti kọ́ ní àbá yìí wọ́n tán náà á mẹ́rin náà lè èèyàn tó níbi wọn àkọlọ́dà tí a lọ kọjá bí mẹ́rin náà wọ́n. ẹni orí ìdí ẹsẹ̀ ní gbogbo kútùpà kútùpà kútùpà yóò pẹ́ ju mẹ́rin náà lọ orí iná ló sì wà ọgbọ́n rẹ̀ já lọ tó bá já lọ. káàdù yìí wọ́n mọ̀ rí bọ́ọ̀bẹ̀ ní sí wọ́n mọ̀ rí bọ́ ṣe ní tiẹ̀ wọ́n ìbámu sí ìṣẹ̀ ìbá ti sí ìyá rẹ̀ lè àbí ọ̀sán àtọ̀gbẹ́ ẹlòmíì yọ wà papọ̀ mọ́ bí èso ni àbí ìmẹ̀. débi pé ẹlòmíì àwọn ọmọbìnrin kan ti bọ́ sóbi lọ́wọ́ gba àwọn sẹ́ńtì sẹ́ńtì ọlọ́dún orí bọ́ ọlọ́dún orí bọ́ ọlọ́dún orí ẹ bá mi náà fọ́nrán láti ẹ̀lẹ́ ayé mi láti òkun balẹ̀. sọ̀kọ́lọ̀ dàpọ̀ tóbi ti wọ́n yá o láti tóbi ọlọ́run láàmú rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ní ní ogún ọdún ní kọ́ńtọ́ra tọ́nà àdúrà tàná kọ́ńtọ́ra. ààyè kan ní afárá náà ní láàrin pé amúribọ́kù bí asíláàtì àti àjẹnà tètò lèmi lọ́rọ̀ ọ̀hún àti tọ́ka àti tọ́ka sí. ibẹ̀ ni gbogbo tó bá wà láàrin àwọn ọmọ mi ní kẹsìkè lọ́rọ̀ oṣù ẹ̀kọ́ wọn náà àárín gbogbo wọn ti gbẹ̀sán àárín ilé ẹ̀sán ní òṣìṣẹ́ ìwà gbogbo ká gbogbo ọmọ àjẹnà. lẹ́yìn ìgbà náà èmi ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹ́ lò ó ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. ìyẹn tẹ̀lé ẹlẹ́ẹ̀kejìdínlógún ó náà ní àṣàrò àrà. ẹ nígbà tí àlùkìyà bá ọ bẹ́ẹ̀ ilé mẹ́ta ni ọ wà ilé àdìjẹ́ náà àti ilé náà àti ilé náà sí ìsá àdìjẹ́ náà sí ìsẹ́ náà. àwọn èèyàn ti gbé iṣẹ́ ẹ̀yìn àti ẹ̀kú wọn déédéé ló ṣe wọ́n kọ́kọ́ wà láàyè lọ́nà. wọ́n wà máa rí ara àdìjẹ́ náà wọ́n máa rí ara náà tí a bá ti rí aláàgbẹ̀ náà bẹ aláàgbẹ̀ náà ẹ máa bá aláàgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó lé pé ìlà wà bá tí a bá ti rárá ẹ ọlọ́wọ́ dáhùn sọ́ra kó bí iná ibi owó ìfẹ̀dẹ́ bá wà ní lálọ́ bá ńgbọ̀ wá yá lọ́wọ́ bọ́ wà káàtó rẹ̀ yọ parí rẹ̀ kàn yán yán agbọ́nilógún ni ìṣẹ̀lẹ̀ mọ́kànlélógún. ó náà ní pé sẹ́mu bá ti mọ àwọn àmì sọ̀sọ́lá ń bá kọ́kọ́ lọ́nà àgbéjọ. nígbà tí kókó ní bá àwọn àwọn àìjẹ́ náà á kó àwọn àwọn àmì ìwọ̀sọ̀rọ̀ bá a lọ sọ̀rọ̀. nígbà bá dé bá ìṣẹ̀lẹ̀ náà káwọ́ sáré ló gbà wọn. àwọn yẹn ó gbóbi ní jẹ́ káwọ́ bá rà. <laughs> nítorí wọ́n ní ìnà àpẹẹrẹ kàlíkàwọ́ká àwọn àpọ̀ níkàwọ́ká àwọn àpọ̀ níkàwọ́ká ẹ̀dùn níkàwọ́ká òṣìṣẹ́ kàwọ́ká àti ìjàmbá kàwọ́ká ìjọba. tọ́ba wa bóyá wọ́n apa ní ọgbà yìí ìmọ̀já ní ọgbà yìí òṣìṣẹ́ ní ọgbà yìí ọ̀rọ̀ tó bá sọ lọ sí ìtàrí rẹ̀ ẹ̀ bọ́bá wù ọ́ kọ́lọ̀ láti ṣe alómọ̀ nípa àwọn láti wọ́n ṣe àwọn wá wá wá wá ti àwọn àgbàlagbà náà láwọ̀ wá wá ti gbà àwọn ọmọ ọmọ ọdẹ ní ọsẹ ní ọgbẹ ìdílé láwọn ṣe láwà. ìwọ̀n bá ti arí bí kọ́lọ̀ kọ́ba ní ìbàdàn fún ọ dábà sọ ìṣẹ̀lẹ̀ kọ́lọ̀ kọ́ba ní ìṣẹ̀fọ́n ẹ̀ńtọ́ bá kúrẹ́ káàtó kọ́lọ̀ kọ́sà àmúgbò màdúrí ẹ̀ ọlọ́run. Masih adorno tahu mau tahu Masih sura na mau tahu? Belas gbogbo tá a ti ní ọdún yìí asoni, pola, ní ọlà pẹ̀lú gbọlá àwọn asopọ àdìbà ayé lọ sí àwọn àyèlé tí a ti ṣe ìbára láti lọ sí bẹ́ẹ̀ tọmọ سبحان ربك رب العزة عما يصفون وسلام Gracias.